àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kalẹ́ ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Broadcasting Network YBN lórí ẹ̀rọ ayélujára àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ wa la tún mú sójú wòrán yín lónìí ọjọ́ kẹwàá oṣù keje ọdún 2023 ọláyẹmí mi ni oníròyìn síwájú ẹ gbọ́ àwọn kókó àjọ tó ń mójútó àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà psc ni wọ́n ti sọ wípé kí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá kan ìyẹn commissioner of police wípé kó padà lọ sẹ́yìn bí wọ́n ti rọ̀ ọ́ lóyè gẹ́gẹ́ bí commissioner wọ́n ní kò tán síbẹ̀ o bíi àwọn mẹ́jọ míì ni wọ́n ní wọ́n yọ níṣẹ́ látàrí ìwà ìbàjẹ́ lẹ́nu iṣẹ́ ọba ààrẹ àjọ asuu tẹ́lẹ̀ tó ti di àwátì ni wọ́n ní wọ́n ti rí he o ní orílẹ̀-èdè Turkey òjò àrọ̀rọ̀dá ó sọ ọ̀pọ̀lọpọ̀ ibi di omíyalé nípínlẹ̀ ogun níbi tí àwọn ọmọ ilé ẹ̀kọ́ ti gbogboǹṣe Federal Polytechnic nílùú Ìlàró táwọn náà ti fara kááṣá lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ Àgbádárìgì Sanwó-Olú ó bá wọn mọ̀lẹ́bí àwọn tí ọ̀rọ̀ náà kàn ó bá wọn kẹ́dùn iná ọmọ rárá ó mú iléeṣẹ́ rédíò Gold FM ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹnìkan ó sì ti farapa nínú ìjàmbá ọ̀hún àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Ondo wọ́n ti wọ́ ọmọ Akérédolú ọkùnrin lọ síwájú ilé-ẹjọ́ o lórí irè oko wọn eléyìí tó rọ́ọ̀lù láì gba àṣẹ bákan náà ilé-ẹjọ́ kan nílùú Àbújá ń ló ti ní kí ìṣèjọba àwọn wọ̀nyí Ọbásanjọ́ Yar'Adua Jonathan Buhari àti gbogbo àwọn tí wọ́n ti ṣèjọba lórílẹ̀‐èdè yìí kí wọ́n tètè wá sọ tẹnu wọn o lórí bí wọ́n ṣe ná owó tí bàbá wa Abacha tó fi ránṣẹ́ lẹ́yìn ikú rẹ̀ ìyẹn mílíọ̀nù márùn-ún owó dọ́là eléyìí tí wọ́n ní pé Abacha kó tọ́jú sí ilẹ̀ òkèrè tí wọ́n sì ti gbà wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn òròyìn yìí ńlájọ wá láṣálẹ́ tòní ẹ̀yẹ́ farabalẹ̀ pẹ̀lú wa o tá a bá lọ sókè lọ́run tá a padà dé ẹ̀kúnrẹ́rẹ́ la máa fi tó yín létí ẹ ṣeun o ojú tẹ fi ń wò wá kò ní relédè yín. ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Broadcasting Network YBN àwọn àwòrán tí a mú wá fún yín ló ní ṣe pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó lónìí láti mú ìgbé ayé ọ̀tun àti àyíká tó mọ́ lólo padà wá sí ìpínlẹ̀ Èkó ni àwọn àjọ tó ń rí sí ìgbógun ti agbègbè àwọn ni wọ́n ti bọ́ sí òṣìṣẹ́ lẹ́ni bó ṣe bọ́ sí abẹ́ bíríìjì tí ń bẹ ní apọ́gbọ̀n àti abẹ́ reluwé èyí tó wà ní Òṣòdì láti máa lé gbogbo àwọn oníkanranjọ́gbọ́n tí wọ́n ń ta ọjà ní àwọn abẹ́ bíríìjì ìyẹn àwọn afárá wọ̀nyí láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ní àtúnṣe ló ti dé bá ìpínlẹ̀ Èkó láti di mega city tí ó sì nílò kí gbogbo ènìyàn kí ó tẹ̀lé bí ìjọba ṣe ń gbé kalẹ̀ bákan náà ni wọ́n á ní ẹni tí ọwọ́ bá bà ipò padà lọ sí àbúrò wọn abẹ́ bíríìjì apọ́gbọ̀n àti abẹ́ reluwé tó ń bẹ ní Ọ̀ṣọ́dì ni yóò fi mú dánrin òfin Olúmáyọ̀ Àbàjìkí ló ń jábọ̀ pẹ̀lú àwọn àwòrán tá a mú àfin fún ìkànnì ọmọlúwàbí Yorùbá Broadcasting Network ẹ ṣé bí ṣe ń tẹ̀lé wa o ẹ káàbọ̀ padà síkànnì yorùbá broadcasting network ybn ẹ mú kàlẹ̀ tọwọ́ tọmọ taiku tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ kẹfarabalẹ̀ láti gbọ́ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́ àjọ tó mójútó iléeṣẹ́ ọlọ́pàá police service commission ni wọ́n ti yọ àwọn ọ̀gá àgbà mẹ́ta nínú iṣẹ́ ọlọ́pàá ni wọ́n yọ wọ́n kúrò nípò wọn ni wọ́n yọ wọ́n níṣẹ́ pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé wọ́n ṣe àṣìlò ipò Bákan náà ni wọ́n dá àwọn mẹ́sàn-án padà sẹ́yìn kúrò ní ipò tí wọ́n wà níbi tí ọ̀kan tó ti jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá (Commissioner of Police) tó sì wà lára wọn. Àjọ yìí kò dáwọ́ dúró, wọ́n ní wọ́n tún bá àwọn kan wí gidigidi o tí wọ́n tó mẹ́rìndínlógún (16). Bákan náà ni wọ́n bá àwọn kan wí díẹ̀, àwọn yẹn tó bíi méjìdínlógún eighteen nínú àtẹ̀jáde látẹnu ẹni tó jẹ́ alukoro fún àjọ náà Ikechukwu Ani ó ní ìdájọ́ yìí wáyé látọwọ́ ìgbìmọ̀ tó jókòó níbi tí adájọ́ Clara Bata Ògúnbíyì tó ti jẹ́ alága àjọ náà wọ́n ní àwọn kò lè sọ pàtó orúkọ àwọn táwọn fi ìyà jẹ lásìkò yìí bẹ́ẹ̀ sì ni wọn ò ṣetán láti fi orúkọ wọn síta ṣùgbọ́n gbogbo àwọn tí kóńdó ìjìyà náà tó dún pọnlá lórí wọn ó ní wọ́n ti gbà ní jẹ́jẹ́ ìgbésẹ̀ yìí ni wọ́n ní wọ́n gbé lára ìgbésẹ̀ eléyìí tí wọ́n fi ṣàlàyé fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé àwọn ti ṣetán láti yọ gbogbo àwọn kọ̀ǹda inú ìrẹsì tí wọ́n wà nínú iṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì ń dáwọ́ wu tí wọ́n ṣe àṣìlò ipò wọn lórílẹ̀-èdè nàìjíríà ààrẹ tẹ́lẹ̀ fún àjọ asuu ọ̀jọ̀gbọ́n dípò fáṣínà tí gbogbo èèyàn mọ̀ sí jìǹkó ó ní wọ́n ti rí nílùú turkey báyìí bàbá náà ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́rin seventy six ni wọ́n ní wọ́n ń wá tẹ́lẹ̀ láti ọjọ́ kínní oṣù keje first of july eléyìí tí ààrẹ ẹgbẹ́ àjọ asuu lọ́wọ́lọ́wọ́ emmanuel osodeke tó fi léde fáṣínà ló lọ ìrìn àjò láti algeria ní ọ̀nà tí bá jẹ́ sí ìpè láti ọ̀dọ̀ ìjọba orílẹ̀-èdè algeria ṣùgbọ́n wọ́n ní wọ́n wà láàrin istanbul ní ìlú turkey lẹ́yìn tí wọ́n kéde wípé wọn ò rí bàbá ọ̀hún ní iléeṣẹ́ tó jẹ́ ti àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lókè òkun pẹ̀lú iléeṣẹ́ nigeria high commission ní ìlú turkey ni wọ́n ṣe àwárí ọ̀jọ̀gbọ́n náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn aṣojú orílẹ̀-èdè nàìjíríà lórílẹ̀-èdè turkey tí wọ́n tètè dìde sí ọ̀rọ̀ ọ̀hún ní kété tí wọ́n gbọ́ wípé bàbá ọ̀hún di àwátì wọ́n ní àwọn àti àwọn òṣìṣẹ́ wọn pẹ̀lú ni wọ́n ya sí pápákọ̀ òfurufú eléyìí tí wọ́n sì rí i pé wọ́n wá bàbá òun rí ní orílẹ̀-èdè Turkey àwọn aṣòfin ìpínlẹ̀ Ondo wọ́n ti fi ọwọ́ sí àfikún ìsinmi ti gómìnà Olúwarótìmí Akérédolú Àkẹ́tì wọn ò sì sọ pàtó ọjọ́ tí gómìnà máa padà sí ẹnu iṣẹ́ gómìnà Akérédolú ó ní ó sọ wípé ó fi ìwé o láti lọ fún ara rẹ̀ ní ìsinmi eléyìí tí ó sọ wípé òun fẹ́ lọ gba ìtọ́jú pẹ̀lú ìlérí pé òun máa padà sí ẹnu iṣẹ́ nígbà tí ó bá di ọjọ́ keje oṣù keje ọdún yìí ìyẹn seventh of July 2023 àfikún ìsinmi yìí ń lọ wáyé gẹ́gẹ́ bí olórí ilé-ìgbìmọ̀ asòfin ọlámìdé ọládíjì bó ṣe ṣe àlàyé ó ní ìgbésẹ̀ yìí ló wáyé láti tẹ̀lé ọ̀rọ̀ ìmọ̀ràn látọ̀dọ̀ dókítà wípé gómìnà náà ó nílò ìsinmi gidigidi kí ó tó lè padà sí ẹnu iṣẹ́ rẹ̀ ọládíjì ó ṣàlàyé pé gómìnà ló ti fi ìwé ránṣẹ́ sí ilé-ìgbìmọ̀ asòfin gẹ́gẹ́ bí òfin bí ó ti ṣe sọ tó sì fi ààyè rẹ̀ sílẹ̀ ọ̀làdìjí wa ni igbákejì gómìnà akérèdọ́lù ọ̀gbẹ́ni lucky ayédátiwa ni yóò máa tukọ̀ ìpínlẹ̀ ondo títí dìgbà tí gómìnà yóò fi padà sí ẹnu iṣẹ́ afurasí adigunjalè ẹni ogún ọdún kan ni wọ́n ti ní kó máa lọ gbafẹ́ ní kirikiri ní ìpínlẹ̀ èkó nígbà tí àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ya ilé kan o àwọn akẹgbẹ́ afurasí yìí ni wọ́n ní wọ́n gbàgbé rẹ̀ síbi tí ó ti ń ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú obìnrin kan lára àwọn tí wọ́n lọ ká mọ́ ọmọkùnrin náà tí wọ́n pè ní Gàfárì Odùnsọ̀yà ń ló kábọ̀mọ̀ wípé òun gbafẹ́ lẹ́nu iṣẹ́ nígbà tí òun pẹ̀lú àwọn tòun táwọn wà ní ibi iṣẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ló ṣẹlẹ̀ ní bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ nísàlẹ̀ ọjà nílùú Agége nípínlẹ̀ Èkó lọ́jọ́ kẹtàdínní ogún oṣù kẹfà ọdún 2023 ìyẹn 17th of June 2023 àwọn adigunjalè yìí ni wọ́n ní wọ́n ya wọ ilé obìnrin náà tí wọ́n jí ní ohun ìní pẹ̀lú ike tí wọ́n sì lò lẹ́nu ẹ̀rọ ṣáàbàmù ìyẹn ATM tí wọ́n sì gba owó rẹ̀ ṣùgbọ́n ní ti Odù Sànyà wọ́n ní ní kété tí àwọn tó kù rẹ̀ tí wọ́n ń gbìyànjú láti bọ́ síta òun ló yọ́ kẹ́lẹ́ padà lọ bó obìnrin ọ̀hún láti jà á lólè ara obìnrin yìí lódì mọ́ bí ẹni wípé òun náà ń gbádùn yùnkẹ́yùnkẹ́ tó ń ṣe fún òun o lódì mọ́ dì kákàdì kùkù títí tí àwọn alábàágbé rẹ̀ fi wọlé lẹ́yìn tí àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ti fi ẹsẹ̀ fẹ́ ẹ adájọ́ magistrate náà arábìnrin hb mọ́gàjí òun ló ti wá ní wípé kò sí ṣíṣe kò sáìṣe o kí ọmọdékùnrin ọ̀hún kó sì lọ́ọ́ máa gbafẹ́ ní kirikiri títí dìgbà tí àjọ DPP tí wọ́n bá fi ìmọ̀ràn ránṣẹ́ lórí ìṣẹ̀lẹ̀ náà ọmọ ilé ẹ̀kọ́ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọlé sí ilé ẹ̀kọ́ yunifásítì Sodiq Ọládébọ̀ tó gbéra láti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ sí ìlú Benin ní ìpínlẹ̀ Èdò òun ló ti fi ẹ̀sùn kan àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun wípé wọ́n gba ẹgbẹ̀rún lọ́nà ogún owó náírà twenty thousand naira lọ́wọ́ òun àlàyé tó ṣe ni wípé àwọn ọlọ́pàá náà ni wọ́n dá ọkọ̀ sienna tó ń wà nínú rẹ̀ dúró ní ojú òpópó tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yẹ ẹrù àwọn wò ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì ó ní ẹgbẹ̀rún lọ́nà ogún owó náírà yìí twenty thousand naira ló jẹ́ lára owó tí òun fẹ́ lọ lò láti lọ́ọ́ fira fọ́ọ̀mù ti interim joint matriculation board form ti ẹ̀gbọ́n òun tó fún òun lówó tí òun sì gbéra láti lọ sí ilé ẹ̀kọ́ ọ̀hún ó ní lẹ́yìn tí wọ́n yẹ ẹrù òun wò ni wọ́n yẹ fóònù òun wò kí wọ́n tó wáá ní kí òun san ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún owó náírà hundred thousand naira tàbí kí wọ́n gbé òun lọ sí àgọ́ ọlọ́pàá nítorí wípé wọ́n ti rí owó kan nínú àpò ìṣúná ti páńpẹ́ òun eléyìí tó jẹ́ ẹgbẹ̀rún mọ́kàndínní ọgọ́rùn-ún owó náírà ninety nine thousand naira tí ẹ̀gbọ́n òun fún òun kí òun lè lọ́ọ́ fi ṣètò láti bẹ̀rẹ̀ ti ètò ẹ̀kọ́ òun lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àríyànjiyàn ni wọ́n ní kí òun fáwọn ní owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ogún náírà twenty thousand ó ní wọn ò tẹ́wọ́ gba owó ọ̀hún ṣùgbọ́n wọn ò lọ sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́rọ ṣàbàmù pos tẹ̀gbẹ́ títì ó ní níbẹ̀ ni wọ́n ní kóun sì ṣe gbígbé owó náà sí tí wọ́n lọ gbà á lọ́wọ́ onítọ̀hún ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní nígbà tí wọ́n kàn sí ẹni tó jẹ́ alukoro káfàtà fúnléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè nàìjíríà olúmúìwà àdèjọ́bí ó dá wọn padà wípé kí wọ́n lọ béèrè ọ̀rọ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ lọ́dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní ìpínlẹ̀ ọ̀ṣun àwọn wọ̀nyí ni wọ́n ti wá ń béèrè fún ìdájọ́ tó tọ́ o lórí àwọn ọlọ́pàá oníṣẹ́ láabi eléyìí tí Sulaiman ṣàlàyé pé mẹ́rin ni wọ́n ọkọ̀ Hilux sì ni wọ́n gbé wá sí ibi tí wọ́n ti ṣe iṣẹ́ láabi náà. ọwọ́ ọlọ́pàá ti Tolu Division ní ìpínlẹ̀ Èkó ni ó ti ba àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn márùn-ún bí wọ́n ti fi ṣìkún òfin mú wọn o àwọn wọ̀nyí ni Peter Odúnọlá, ẹni ọdún mọ́kàndínlógún nineteen. Promise Benjamin, ẹni ogún ọdún twenty. Emmanuel Ikechukwu, ẹni ọdún mọ́kàndínlógún nineteen. Richard Adu, ẹni ọdún méjìdínlógún (18) àti Abdullahi Nasiru, ẹni ogún ọdún (20 years). Ọwọ́ ba gbogbo wọn ní ọjọ́ 9, oṣù keje ọdún tá a wà yìí 9 of July 2023 ní nǹkan bíi aago méjì òru lẹ́yìn tí àwọn ọlọ́pàá tí wọ́n gba ìpè pàjáwìrì o wípé àwọn kan wọ́n ń ṣe ìmúwẹgbẹ́ nínú ilé ìtura kan tó wà ní Ajégúnlẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Wọ́n rí àwọn wọ̀nyí mú, wọ́n sì ní gbogbo wọn pátápátá ni wọ́n máa fi ojú ba ilé-ẹjọ́ lẹ́yìn ìwádìí. Alūkkóró fúnléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ó ṣàlàyé wípé ọ̀gá àgbà fúnléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó cp ìdòwú owóhùnwá ó ti rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ èkó kí wọ́n rí i pé wọ́n tètè jẹ́ kí wọ́n ṣe ìfitónilétí fún àwọn ọlọ́pàá ní kété tí wọ́n bá ti fura wípé nǹkan ṣẹlẹ̀ níjù lágbègbè wọn o eléyìí ló máa jẹ́ kí àwọn agbófinró kí wọ́n lè tètè mọ ohun tó ń ṣẹlẹ̀ ìyẹn ni wípé tí wọ́n bá ti rí ohunkóhun kí wọ́n tètè kàn sí iléeṣẹ́ ọlọ́pàá. òṣìṣẹ́ àjọ tó ń rí sí ìwọléwọ̀de lórílẹ̀‐èdè nàíjíríà nigeria immigration officer kan ò ní wọ́n ní ó ti gba ẹ̀mí lẹ́nu olùgbé àgbègbè kan ò ní yewa ní ìpínlẹ̀ ogun ọkùnrin yìí tí wọ́n ń pè ní lamba ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó yìnbọn pa ará ìlú kan tórúkọ rẹ̀ ń jẹ́ jacob bamgbọ́lá ní agbègbè ìdìgbò ní àríwá ti yewa ní ìpínlẹ̀ Ògùn ìyẹn Yewa North. Báńgbọ́lá ló ń gbé àbúrò obìnrin lọ lórí ọ̀kadà ní agbègbè kan kí Lamba kó tóo wáá dá a dúró ó ní ó dóun dúró ní òpin Ìjòhùn ní Ìdí-ìrókò ó sì bẹ̀rẹ̀ sí í béèrè fún igba náírà two hundred naira kí ó tó lè jẹ́ kí òun kọjá. Báńgbọ́lá ló kọ̀ láti fún un ní owó náà pẹ̀lú èsì wípé kí ni ẹ̀ṣẹ̀ òun tó fi fẹ́ gba owó lọ́wọ́ òun ọ̀rọ̀ yìí ló di àríyànjiyàn nígbà táwọn òṣìṣẹ́ tó kù tí wọ́n ń ṣe àyẹ̀wò àwọn ọlọ́kọ̀ benjamin ló lo àǹfààní wípé wọn ò wo ọ̀dọ̀ òun o ló bá fẹsẹ̀ fẹ́ pẹ̀lú àbúrò rẹ̀ nítorí wọn ò kọbi ara sí i lásìkò yìí nígbà tí ó já àbúrò rẹ̀ sílẹ̀ ló lọ́ọ́ fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọ̀dọ́ ìlú létí tí àwọn ọ̀dọ́ tí wọ́n sì ti ní irúfẹ́ ìrírí yìí lọ́wọ́ àwọn àtìláàwí ní àgbègbè yìí kó ara wọn jọ láti ṣe ìwọ́de lọ sí ilé baálẹ̀ wọn tí wọ́n ń pè ní moses falẹ́yẹ eléyìí ni àwọn àjọ tó ń rí sí ìwọléwọ̀de immigration yìí gbọ́ tí wọ́n sì wá síbẹ̀ láti dá wọn lẹ́kùn wípé kí wọ́n má bàa ṣe ìwọ́de kó tó di wípé wọ́n ní ọkùnrin yìí gbé ìbọn ó sì yìn fún báńgbọ́lá alūkkóró fúnléèṣẹ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ọmọlọ́lá ọ̀dùtọ́lá ní ọ̀rọ̀ náà kò ì dé ọ̀dọ̀ àwọn agbófinró ṣùgbọ́n nígbà táwọn oníròyìn tí wọ́n kàn sí alūkkóró fún iléeṣẹ́ àjọ tó ń rí sí ìwọléwọ̀de ìyẹn immigration officer ọlájídé ọ̀ṣífẹ̀sọ ó ní ìwádìí ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó sì fi dá gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn lójú wípé wọ́n á fún wọn ní èsì rere tí ọkàn wọn tó ń fẹ́. ẹ̀yin ará kò ní jù báyìí lọ fún àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ fún aṣálẹ̀ tòní láti kàn ní yorùbá broadcasting network ybn tẹ́ bá ń wò wá fún ìgbà àkọ́kọ́ ẹ ybn sórí nọ́mbà tó ń lọ lójú fọ́nrán yìí ẹ lè darapọ̀ mọ́ wa lórí WhatsApp àti Telegram wa bákan náà ẹ má gbàgbé láti tẹ subscription button wa tó wà ní òkè ẹ tẹ aago dúdú tó wà níbẹ̀ láti máa darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà amọrírì gbogbo yín tẹ̀ tí ń ṣùgbọ́n wá bọ̀ látẹ̀yìnwá àtẹ̀yìntẹ̀ ẹ̀ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa lágbára lọ́rùn àwọn ní wárawá tí ó àkàrà kì í sunkún ẹ̀kọ́ láṣẹ lẹ́dùnmarè ìdààmú kò ní balẹ̀ sọ́ọ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa títí dìgbà míì tá ó máa pàdé níkànnì Yorùbá Broadcasting Network rántí pé bí àlọ́balọ̀ àbọ̀ ó ń padà bọ̀ wá bọ̀ o má jẹ̀gún mọ́yán torí pé ó máa ń fa họ́ù họ́ù ọláyẹmí adéhùnmí owúrúbútú lórúkọ tèmi oorun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan báyìí láàjì ó dàárọ̀ o.